إن لله تعالى نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى ما تسواجني 200 golden hadith from the messenger of Allah ìtí àti ń bá bọ̀ tí a fa àwọn Abdulmalik Mujahid tó kọ ilé ìtẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia gbé jáde àti ṣàlàyé ṣókí lórí àdíìsì kọkàndínlógún àdíìsì nineteen ṣáàlà àdíìsì ogún twenty òní a máa mú ní àárọ̀ yìí àdíìsì náà máa kọ́ka lẹ́yìn náà máa kà sí wa lẹ́nu torí pé kò gùn á lè ha ṣáàlà tààlà láàrin bí ìṣẹ́jú mẹ́wàá ó yẹ ha òní ana sayyid waladi adama yawmal وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع كجبان الحديث هو أن صحيح مسلم حديث 2278 torí náà ẹjẹ́ káka tẹ̀lé mi ana sayyidu waladi adam ẹ̀yẹ́ ti gùn jù ana sayyidu kìí ṣe sáàyìdù sáàyìdù ana sayyidu ana sayyidu ana sayyidu ana sayyidu ana sayyidu waladi adama waladi adama ana sayyidu waladi adama ana sayyidu waladi adama ana sayyidu waladi adama ana sayyidu waladi adama yẹ kájọ wí ana sayyidu waladi adama ana sayyidu waladi adama ana sayyidu wàládì ádámù èyí tó tẹ̀lé gbogbo ayé ló ti mọ̀ yẹn yawma likiyamati ana sayyidu wàládì ádámù yawma likiyamati ana sayyidu wàládì ádámù yawma likiyamati jájọ wí lẹ́ẹ̀mẹ́ta. أنا سيد ولد آدم يوم القيامة أنا سيد ولد آدم يوم القيامة أنا سيد ولد آدم يوم القيامة Umu jadiri wi. Ẹ jẹ́ ká gbọ́. Yawmali. Ẹ àjọ kalẹ̀ kan sí i ana sayyidu waladi adama yawma likiyama yẹn ni stage one mẹ́ta báwọn ni ìkànlákọ́ mọ̀ yẹn wà áwùwálù wà áwùwálù man yanshakku man yanshakku wà áwùwálù man yanshakku. وأول من ينشق وأول من ينشق وأول من ينشق jáde lè rí wípakọ̀ báyìí wà áwùwálù mú ẹjẹ́ ń ká sí lẹ́yìn ẹjẹ́ ń ká sí lẹ́nu lẹ́ẹ̀mẹ́ta sí wà áwùwálù mẹ̀yánṣàkò mẹ̀yánṣàkò mẹ̀yánṣàkò ẹjẹ́ àgbẹ̀ mẹ̀yánṣàkò yẹn mẹ́ta mẹ̀yánṣàkò mẹ̀yánṣàkò wà áwùwàlù mẹ́yìn yà ń ṣàkó yà kàlẹ̀ mẹ́ta wà áwùwàlù mẹ́yìn yà ń ṣàkó wà áwùwàlù mẹ́yìn yà ń ṣàkó wà áwùwàlù mẹ́yìn yà ń ṣàkó. ìsá mariam ṣe ti rí ríà wí kágùn yà kàlá ti bẹ̀rẹ̀ àgbẹ̀rẹ̀ ana sayyidu waladi adama yawma likiyamati وأول من ينشق أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق أنا ويا أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عن أولي قبر عن أولي قبر عن أولي قبر ani olùkọ́bẹ̀rù wà áwùwàlùmẹ̀yìn yà ń ṣàkó ani olùkọ́bẹ̀rù wà áwùwàlùmẹ̀yìn yà ani ani Wa وأول من ينشق عنه القبر وأول من ينشق عنه القبر وأول من ينشق عنه القبر stage two nìyẹn jẹ́ ká wákà stage two yẹn wà áwùwàlú mẹ́rin yẹn ṣàkó ánìwòlè kọ́bírú stage two yẹn ẹ̀já kàlẹ́ méje wà Wa mẹ́rin yẹn ṣàkó ánìwòlè kọ́bírú. a aawụarọ mehe ii pụ anyịerepaberụ ga awụayị meehe ii ụ ayawerepaberụ gwa awụarị ehe ichi ụ aịrpaberụ gba awụar mehe ii aụụ anya nwere paụ yaladb أنا سيد ولد آدم يوم القيامة فأول من ينشق عنه القبر أنا المجلس أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه وكل stage the third stage mẹ́ta náà ni وأول شافع وأول مشفع وأول شافع وأول مشفع

mushafain wa awwalu shafi'in wa awwalu shafi'in wa awwalu shafi'in wa awwalu mushafain shafi lákọ̀ọ́kọ́ mushafain kejì hmm? shafi'in mushafain. وأول شافع وأول مشفع وأول شافع وأول مشفع ìjájọ wíyàn lẹ́ẹ̀márùn وأول شافع وأول مشفع وأول شافع وأول مشفع وأول شافع وأول مشفع وأول شافع وأول مشفع وأول شافع وأول لا تبري أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع أكمل واسي méjì àbí mẹ́ta méjì so láti bí ìmúnáwọ́sí a kà ya débi yàwó mọ̀lẹ́kì yá mọ̀ sí group two ọ̀dọ̀ ní báyìí àwọn kà yòókù tábà ti A na àwa náà tún Aidon. Wa awwalu min yanshakku anhu likobru. Wá ẹ̀yin yòókù ẹ̀ mi ká wa وأول من ينشف عنه wa وأول شافع وأول مشفع أجاب الجروب ميتان àwọn wo ló fẹ́ wà wa group one na náà wọ́n sókè oya umu naam mohiz oye ajẹ́ pé ẹ̀yin ìyókù èmi nìkan ní group group so umu ati mohiz ẹ̀yin nìkan ní group one ó yẹ ana sayyidu waladi adama ya maliki ya mati ya ọ̀yá eh, ìwé ìjà méjì ẹ́ eh? ana sayyidu waladi adama ya maliki ya ẹgbọ́rọ̀ mi ana sayyidu waladi adama ya maliki ya mati ọ̀yá. Yeah. aidon ana سيد waladi آدم yauma القيامة أين يكون ويا أنا سيد ولد آدم يوم القيامة ẹ̀yin ni gúrúmúlẹ̀ yìí ni group two èmi nìkan ni group three ka group two ẹ̀rí wí ìrọ̀ gúrùpù wà nìyẹn wà á wàlù. wà á wàlù màá yá ń ṣàbù wà á wàlù kọ́bẹ̀ o. وأول من ينشأ عنه القدر وأول من ينشأ عنه القدر wàáwàlù ṣàfihàn wàáwàlù ṣàfihàn èmi nìkan ní group three ìyẹn dùn so mo fúnra mi lè tó yìí sí yẹn.

وأول من ينشق عنه القبر وأول من ينشق عنه القبر وأول من ينشق عنه القبر أول من ينشأ عنه القدر أول من وأول شافع وأول مشفع يا جروب 1

وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شافعي ìtumọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ ana sayyidu èmi ni aṣáájú sayyid aṣáájú aṣáájú àwọn wo ni wáládì ádámà ìyẹn lọ́jọ́ àgbéǹde wà á wàlù ìmí sì tún ní àkọ́kọ́ mọ́n ẹni tó ṣe pé yànṣákò ánìkù yóò fàyà fún àlẹ́kọ́bìrì sàárè wà á wàlù ìmí sì tún ní àkọ́kọ́ ṣáfìrín olùṣìpẹ̀ wà á wàlù ìmí tún ní àkọ́kọ́ mọ̀ṣàfáìn ẹni tá a gbà ìpẹ́ rẹ̀ ìyẹn ní títú bọ́rọ̀ gidi òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ báyìí pé anna sayyidu waladi ádámà èmi ni sayyidu aṣáájú àwọn wo ni o waladi ádámà àwọn ọmọ ádámà yaoma ní ọjọ́ alikiyama ti ọjọ́ ọjọ́ ọjọ́ gbèǹde ní ọjọ́ gbèǹde hmm? ọjọ́ gbèǹde àwọn kan ní ọjọ́ gbèǹde alikiyama bí gbàtẹ́yàn sọ pé bá mú gi stíìkì yẹn wá gbèǹde náà ló ń jẹ́ kíyama yawma alikiyama ọjọ́ àgbèǹde ọjọ́ alikiyama wà áwùwalù àti pé èmi tún ni àkọ́kọ́ mẹ́yánṣákù ẹni tí yóò fàyà á ní òfún alikọ́bìrì sàárè àkọ́kọ́ ẹni tí sàárè ò fàyà fún èmi ni wà áwùwalù èmi tún ni àkọ́kọ́ ṣáfẹ̀ẹ́n olùṣìpẹ̀ wà áwùwalù mùṣàfàìn àti ẹni tá àkọ́kọ́ ẹni tá àgbà ìpẹ́ rẹ̀ kí wàá nìtúmọ̀ àdéhùn yìí ní ìfọ́síwẹ́wẹ́ ṣókí anábì ní èmi láṣáájú wá láti ádámà àwọn ọmọ ádámà bánábì sọ pé láṣáájú ọmọ ádámà kò túmọ̀ sí pé ádámà ò sí nínú wọn o gbòròpótìyé ẹ̀rí pé ilẹ̀ yorùbá ni ẹ̀yin ọmọ ádámà kí ni túmọ̀ rẹ̀ ẹ̀yin ọmọ ènìyàn àwa tá a jẹ́ èèyàn ni wọ́n ń sọ ádámà fúnra ẹ̀ ti wà nù wọn pé dàbí hadithi tí a máa fi ń ṣàṣàlátù fanabi sallallahu alaihi wasallam allahumma salli ala muhammadin wa ala ali kama sọlẹ́ta àlá áàlì Ibrahim ìnáka hamidu majid yẹn sọ pé àlá Ibrahim wà àlá Ibrahim wọ́n pé àlá àlè àwọn ará alé Ibrahim Ibrahim ti wà nù wọn mo rò pé sọ anábì ni aṣáájú wa yawma al-qiyama ti lójú al-qiyama ìdí nìyẹn tẹ́ fi máa ń pè anábì ni aṣáájú ẹ̀dá ìfẹ̀fẹ̀rẹ́ àti fàṣáájú ẹ̀dá aṣáájú ẹ̀dá yẹn ni anábì Muhammad ǹjọ́ gbèǹde ẹ̀rí rẹ̀ nínú ẹ̀rí ẹ̀ ní tó tẹ̀lé pé wà á wà lómìn ìyá ń ṣàkó àní olùkọ́bì níjọ́ gbèǹde tọ́lọ́ ní ìdá zuli zila ti lè arùbù zili zala ha nígbà tí ilẹ̀ bá mì ní mímì títí rẹ̀ wà á kọjá ti lè arùbù afkọ́ọ̀la ha ilẹ̀ ó wà á máa mú jáde yóò máa tú síta àwọn ẹrù tó wà nù rẹ̀ tó wúwo gbogbo àwọn tí wọ́n ti sìn ẹni tí yóò kọ́ akọ́kọ́ jáde nù sáré ìjọ yẹn tí sáré ń fàyà fún un lànà bí wà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí pé náà àdìsí wà nù sọ Bukhari wà nù wà tọ̀nà ànábì sallallahu alaihi wasallam sọ wípé lí khamsatu asma mo láwọn orúkọ márùn kan ana muhammadun ana ahmadun ana muhyi alladhi yamhu Allahu bihi al-kufr ana al-hashiru alladhi yuhsharu an-nasu ala qadami wa ana al-aqibu alladhi laysa ba'dahu nabiy anabi hmm? ní èmi ni muhammad èmi ni ahmed ana mọ́hóyí èmi ni mọ́hóyí ìdí à ń pè ní mọ́hóyí lẹ́ni tó pa nǹkan rẹ alẹ́dì yamhullahu bí ìlúkúfù ẹni tọ́lọ́ fi pa ẹbọ rẹ wà á nà haṣiru ibi tí mo lọ nìyẹn haṣiru kéèyàn ó kó nǹkan jọ èmi ni olùkójọ yẹn ni pé èmi ni ẹni tí ó dìde dídìde rẹ ní fi kójọ tó ń bá ti jáde ní gbogbo ẹ̀dá yòókù wà jáde nù sáré wàá nílẹ̀ áàkì bí mi sì ní kẹ́yìn alẹ́dí ilé ìsàbà àdáwò nàbí tí ó sànà bí mi lẹ́yìn ẹ̀ mọ́ hmm? so ànábì ní sàárè ọkọ̀ fàyà fún ilé yìí náà ń fi hàn pàṣáájú lànàbí nínú ìjọ pé wàá wà lò ṣáàfihàn èmi làkọ́kọ́ ẹni tí ó ṣìpẹ̀ níjọ́ gbìndé alkiyama pé kíní kan nípẹ̀ ẹ̀rí pé inú ayatul kùrìsì Allahu la ilaha illa huwa al hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm lahu máa fi samawati wa máa fi ardi máa ń da lẹ́dí yashfa'u máa ń da lẹ́dí ta ló ń tàn talẹ́ni náà yashfa'u tó lè ṣìpẹ̀ indahu lọ́dọ̀ Allah ta'ala illa bi idnihi láìsí yọ̀ǹda ọlọ́run bẹ́ẹ̀ wọn pé àyàfi pẹ̀lú yọ̀ǹda nìyàn bí kò ní bá yóò mu pé talent tó lè ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run àyàfi pẹ̀lú kíni kò bá mu ní èdè èèyàn ní sọ pé talent náà tó lè ṣìpẹ̀ níwájú ọlọ́run àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ẹ̀ kò ẹ̀ǹdẹ́yìn bá gbọ́ lẹ́nu yẹn pẹ̀lú yóò gbọ́ Yorùbá dáadáa bí yóò kọ́ ọ̀nà òwe ni mọ́ńdà lẹ́dí yẹ́sùfà ìdá ta ló ń tọ̀ tó lè ṣìpẹ̀ níwájú Ọlọ́run láì ìyọ̀ǹda rẹ̀ ń ìlà àbíyèmí tábà fẹ́ lu àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ni ẹnìkan ò ní í ṣìpẹ̀ níwájú Ọlọ́run ìlà àbíyèmí àyàfi pẹ̀lú ìyọ̀ǹda yìí ìyọ̀ǹda ọ̀rọ̀ èdè Ọlọ́run sànù wọn àwọn tí wọ́n gbédè wọ́n pọ̀ àwọn afáǹlé kí wọ́n máa ń kọ́ wa lédè dáadáa nínú ẹ̀kọ́ tí yóò kọ́ nu. so ṣàfà àti wọn sọ ń bẹ̀yà náà wá ní èmi ni awùwalù ṣáàfẹ̀ẹ́n èmi lẹ́yìn tí ó kọ́ sí ìpẹ́ ìjọ̀gbẹ̀lẹ̀ ìpẹ́ yìí là ń pè ní ṣàfà àtúlẹ̀ kóbẹ̀rọ̀ ṣàfà àtú kí mo pè àṣàfà àtú àlẹ̀ kóbẹ̀rọ̀ àṣàfà àtúlẹ̀ kóbẹ̀rọ̀ a tún pè ní àṣàfà àtúlẹ̀ ọdùnmá ìpẹ́ tó ga jù níjọ̀gbẹ̀lẹ̀ wà á wọlú mùsàfáìn èmi gan tún làkọ́kọ́ ẹ̀ tá a kọ̀ gba ìpẹ́ ìpẹ́ yìí insha Allah ta'ala màá tabati màá wá padà sọ nínú dárúsì tó ń bọ̀ yẹn nínú ẹ̀kọ́ ètò ń bọ̀ màá ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ insha Allah ta'ala ní ṣókí náà ni kọ́lọ́n kó gbà ní kó ṣe ní ọlọ́run fún wa ǹjẹ́ alẹ́ tó níbèrè lórí eléyìí sọ ẹ̀kọ́ wo la kọ́nú yìí ó ṣáájú pé ànábì wa ní kíni òun la ṣáájú òun máa dáhùn òun máa dáhùn pátá òun làwọn kan fi ń pè ní akẹ́yìndé gbẹ̀gbọ́n torí pé òun ló dé kẹ́yìn nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ló jìyà jáàjù ṣùgbọ́n eléyìí a gbọ́dọ̀ ṣọ́ra wa o ká má lọ kó sínú bídíà bídíà wo ni bídíà àwọn Sufi ńgbà tí wọ́n sọ wípé ànábì lọ́lọ́run kọ́kọ́ dá hadith yóò sọ pé ànábì lọ́lọ́run kọ́kọ́ dá o n tó sọ ni pé kí ni ànábì la kò sọ pé òun lọ́run kọ́kọ́ dá o lóòótọ́ hadith kan wà o tánàbí sallallahu alaihi wasallam tí wọ́n ní ó sọ wípé wọ́n ní wọ́n sọ wípé ànábì sọ wípé tí wọ́n bá ti lọ́wọ́ wọ́n ní wọ́n pé kí ló túzìm wọ́n ní wọ́n sọ wípé wọ́n ní wọ́n lánàbì sọ wípé awwalu ma khalaqallahu nura nabiyyika ya Jabir àdìsí yẹn kò ní kò tí ẹ̀ ní àdìsí yẹn ṣá àdìsí ò lálàáfíà rárá ni awaluma kọlakọlọ àkọ́kọ́ ntọlọnkọ dani nuwọrọ nabi yi ka ìmọ́lẹ̀ anabi rẹ̀ ya jaabir rẹ̀ jaabir kò ìmọ́lẹ̀ anabi tó láwọn náà àwọn kan ní kìí ṣe anabi lọlọ nkọ dá ṣùgbọ́n ìmọ́lẹ̀ rẹ̀ ló kọ dá yẹn náà wọlé àdéhùn yẹn lálàáfíà inú ẹ̀ náà ni nta máa ń lò pé nígbà tí ádámà <clears throat> tó ṣẹ̀ lọ́hùn pẹ̀lú pé igi tọlọ ni kó má súnmọ́ súnmọ́ wàlàtà kọrọ bá hàn ìṣàjàrà ẹ má súnmọ́ gidi Hmm? sísúnmọ́ yẹn kì í ṣe sísúnmọ́ ìbálòpọ̀ o jíjẹ igi yẹn nítorí pé ó falámà dáàkọ́ lọ́lọ́run sọ nínú Suratul tí ádámà àti ìyàwó rẹ̀ tọ́ igi yẹn wò hmm? wọn ò súnmọ́ra wọn kan ní wọ́n súnmọ́ra wọn ni nítorí Ọlọ́run pé bí wọ́n ṣe tọ́ wò kí ṣe ìhòòhò ara wọn hàn síra wọn kọ́ mí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fi ewé ọgbà àlìjẹ́nà bora tó wọn sùn mọ́ra wọn wọn ò rí òhò yẹn rí nígbà àwọn fìlọ́sọ́fà àwọn oníròrí ẹ̀rẹ̀ lómi kan ní ìsìn tí wọ́n bá ti rọ ọmọ kan tó gboyún tí òlù tí ò ṣe nìkan ah! ó ti jésù nù ó ti jésù rárá kò bá mu ibi tí wọ́n á lò ń bẹ̀ òun náà ni wípé nígbà tí wọ́n wá ṣẹ̀ ah! àwọn kan wọn lọ máa dé ìsìn kan wá wípé wọ́n wá rí ní abẹ́ arsh tá yorùbá ń pè ní aláràṣì aláràṣì ọlọ́run wọ́n ní wọ́n á rí tí orúkọ ànábì wà ń bẹ̀ la ilaha illallah muhammadu rasulullah pé ah, ẹni tí muhammadu yìí á jẹ́ pé èèyàn pàtàkì ni ẹni ẹ̀dá pàtàkì kan ni wọ́n wá fọ́ láànábì yẹn wọ́n fi bẹ̀ lọ́hùn lọ́lọ́run fi foríjì wọn ọ̀rọ̀ yẹn wọlé o ẹ̀rí pé alhafiz ibn kathir alhafiz imaduddin ibn kathir rahimahullah rahmatan wasi'a nínú tẹ̀síìrì wọn ní hadith mọ̀ọ́dọ́ ni hadith àgbélẹ̀rọ tí wọ́n purọ́ rẹ̀ má nàbí ni torí pẹ́ lómi ni ó fi hàn pé wọ́n ti kọ́ dá ànábì iná ń bẹ̀wò dẹ̀ wọ́n tún máa ń lò yẹn fún ká fi ọlá ànábì tọrọ yẹn wọlé o alọ́wọ́ àtẹ̀síìrì Ibn Kathir Ibn Kathir tètè nà bá hàn yẹn pé pé wá sákìsì ó ta wá jí nípa ẹ̀ wípé ẹ̀wọ̀n tẹ ni o hmm? àwọn èèyàn máa dàkọ́ ikú akpari mi fúnra mi mo máa ma lọ rà kí n kà ní ìbẹ̀lẹ̀ ti rí bí ẹ gbà tó lọ́n dá nǹkan báyìí oògùn rẹ̀ tó kán ó fi dá kíní kan oríṣiríṣi ìbẹ̀lẹ̀ ti rí pé ànábì lọ́nà kọ́ dá oògùn rẹ̀ tí ó pọ̀ báwọn wọ́n dẹ̀ rí ẹ̀kọ́ tí wọ́n ní ani ibn Abbas tí ò lẹ́sẹ̀ lé hadith lẹ́dìlá àṣìlára dàkọ́ ikú akpari ẹ̀rí ń bẹ àwọn ọ̀rọ̀ tún pọ̀ báwọn nù nù àwọn ọ̀rọ̀ tó pọ̀ bá ń bẹ ọlọ́run ṣàánú wa dáadáa wa lọ́mọ jù bá jẹ́ àlékún dáadáa lọ́n ṣe fún wa allahumma salli wa sallim ala abdika nabiyyika muhammad bin abdullahi wa ala wa sahbihi ajma'in wa sallama taslima kathira kathira wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh